أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم نعم آه tọ́píìkì tí wọ́n wá gbé fún mi láàárọ̀ yìí pé ta ni a lè pè ní àáfàá àwọn wo ni àáfàá tọ́ a máa wò bóyá ìwé láwà ní ìwàlìkí ń bà ìnírùngbọ̀n ìwà gbádá sóun ní àáfàá àbóǹkọ́ so èyí tí a mọ̀mọ́ níbi lẹ́kṣọ̀ yìí nù àti pé àáfàá nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí àáfàá ní gbogbo ayé kí ló dé tó fi tó fi jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí a máa ṣàlàyé ní ṣókí tàbá ṣetán a mú àwọn tíra bíi méjì wá tó yẹ pé yóò wúlò fún àwa tá a bá jẹ́ ọmọ kéwú yóò tún wá àtúmútìrà mi wà tí yóò wúlò fún gbogbo àwa tá a bá lè ka òyìnbó tó yẹ pé tírà ni àmọ́ wọ́n ti túmọ̀ rẹ̀ sí èdè òyìnbó táwa náà tá a fi máa jẹ́ bàbá jẹ́ àfa àjọmọ́lẹ́yìn àfa inshàlá náà ta ni àfa àfa ní. Ni èdè Yorùbá àwọn míì ń pè ní alfa àwọn míì ń pè ní olùmọ̀ olùmọ̀ yẹn ìtumọ̀ èdè nu ìyẹn pé ẹni tó mọ nǹkan olùmọ̀ kódà àwọn míì nílẹ̀ Yorùbá fẹ́ pìrìfíà pé máa pe àáfàá ní olùmọ̀ ju kí wọ́n máa pè ní àáfàá lọ ṣùgbọ́n àáfàá ló gbajúmọ̀ tó bá ti jẹ́ pé toníkéwù ni o àáfàá ló gbajúmọ̀ ṣùgbọ́n olùmọ̀ ó kó gbogbo nǹkan ló kó sínú torí e, torí ẹ náà ni ó jẹ́ àkọ́kọ́ lọ síbi olùmọ̀ ká tó wá lọ síbi àáfàá ta ni olùmọ̀ olùmọ̀ ó ní ẹni tó mọ nǹkan gẹ́gẹ́ bó ti wà gẹ́gẹ́ bí máìkì tí mo gbá mú dání nísìn mo mọ̀ pé máìkì ni mo sì mọ̀ pé wọ́n fi kíní pupa ráǹdì rẹ̀ so mo mọ̀ ọ́n nù yẹn pé mo mọ̀ máìkì pé ní bó ṣe rí ni tó bá ní bí ẹnì míì tó bá ní bó ni máìkì ṣe rí wá ní máìkì ó fẹ́ ó fẹ́ tó chíà eléyìí kò mọ̀ máìkì nù yẹn pé kò mọ̀ kì í ṣe olùmọ̀ máìkì ṣe olùmọ̀ ó kó gbogbo ntẹ̀yàn máa mà ló kó jọ ní olùmọ̀ òun náà ni ẹni tó mọ nǹkan gẹ́gẹ́ bó ti wà tó gbọ́ yé bẹ́ẹ̀ tó sì ní àwọn nǹkan tẹ̀yàn fi máa mọ nǹkan tó fi mọ̀ yálà ojú yálà etí yálà rírí yálà fífọ́ gbámú yálà títọ́wò so olùmọ̀ náà ẹn tí o wà á mọ̀ òun lẹ́n tí o mọ̀ nǹkan o bí bí o ṣe ṣe wà tá a bá wá ní <clears throat> olùmọ̀ pátápátá porongodo àṣà bàbá wa aláríwájú Allah yahfazuhu tó bá ń yin ọlọ́run ọlọ́run ọba wa ni olùmọ̀ pátápátá tí ò sí nǹkan kan míì tá a tún ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ni torí ni, ọlọ́run ọba ló mọ nǹkan tó ti wà tipẹ́tipẹ́ àti nǹkan tí ó ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àti nǹkan tí ó tún máa bẹ ọlọ́run ọba nìkan ló mọ̀ ìmọ̀ tọlọ́run ìmọ̀ tó sì ti wà tipẹ́tipẹ́ ni kìí ṣe ìmọ̀ tiwa tó jẹ́ pé ìgbà tí wọ́n bí wa là á ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ àwọn ìmọ̀ míì wá gba tá à ń kọ́ là á ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ ìmọ̀ tọlọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ó mọ gbogbo nǹkan tí màá rẹ̀ sì máa tó yí gbogbo nǹkan káàkiri ọlọ́run ọba wà ní òkè àlàárẹ̀ àṣì ní sánmà lókè lókè lọ́hùn ibẹ̀ lọ́lọ́run ń gbé ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ó rọ kiri ká gbogbo nǹkan pátá làwọn ẹlòmíín fi máa ń ṣe àtú àsìtú ìpè ní Allahu fi kulli makan àsìtú kéwu ni pé ọlọ́run wà ní gbogbo àyè ọlọ́run ò sí ní gbogbo àyè sánmà lọ́lọ́run wà wa huwa alladhi khalaqa samawati wa huwa alladhi khalaqa lakumus sama khalaqa lakumul ard thumma istawa ila samai fasawwahunna sab'a samawat ọlọ́run ọba ni ọba tí ó dá gbogbo nǹkan fún wa ló bá lọ sánmà ló lọ jòkó ló lọ wà ibẹ̀ ló lọ wà ló fi dá àlè ara ìṣe rẹ̀ àmọ́ gbogbo nǹkan tó wà ń sánmọ̀ tá a bá ní sánmọ̀ kìí ṣe òkè tiwa yìí nìkan ní sánmọ̀ o àwọn sánmọ̀ ń bẹ tá a lè rí ó dá gbogbo nǹkan oòrùn òṣùgbà gbogbo pílánẹ́ẹ̀tì gbogbo awòwò tá a rí ọlọ́run ló dáa ó wá lọ òkè lọ́run lọ́run ibẹ̀ ló wà àmọ́ gbogbo nǹkan àti gbogbo ààyè ìmọ̀ ọlọ́run wà ń bẹ ìmọ̀ ọlọ́run tá a lè fi wé nǹkan kan a lè fi wé kámẹ́rà a lè fi wé síkírọ́rìtì táwa ṣẹ̀ṣẹ̀ ń lò ká tó mọ nǹkan ìmọ̀ ọlọ́run ju gbogbo eléyìí ń lọ ọlọ́run wa ní ìmọ̀ ohun o a lè dé ògóńgó rẹ̀ láíláí àwa ènìyàn kò sẹ́ni tó ní mọ̀ bí ọlọ́run nítorí rẹ̀ lọ́lọ́run wa ń sọ nípa ara rẹ̀ pé òun ọlọ́run o. tọ́lọ̀ ń yira rẹ̀ nígbà tó sọ fáwọn màláìka yìí pé ní ẹ̀yin màláìka mo fẹ́ dá ẹnìkan sórí ilẹ̀ o àwọn màláìka ni má dá o tó bá lọ sí ìbàjẹ́ ńlẹ̀ ọlọ́run wa ni ó dáa ádámà ìwọ mọ̀ pé nǹkan báyìí báyìí ṣe orúkọ nǹkan báyìí ni orúkọ nǹkan báyìí nǹkan báyìí ni tọ́ ẹ̀yin màláìka sọ fún mi kí ni wọ́n àwọn mọ̀láìkà sọ fọlọ́hún pé subhanak la ilma lana illa ma alamtana mímọ́ fún wọ́n ọlọ́run ọba a máa ń kankan àyàfi nǹkan tí wọ́n ọlọ́run ọba bá fi mọ̀ wá torí kíni innaka antal alimul hakim gbogbo mímọ̀ gbogbo ọgbọ́n tí ẹ wọ yẹn pé bí màláìka bá pa wọn pọ̀ wọn ò ní nǹkan nínú mọ̀ lọ́lọ́run wa sọ pé alam aqul lakum inni a'lamu ghaiba samawati wal ard wa a'lamu ma tubiduna wa ma kuntum taktumun èmi ọlọ́run ni mo mọ gbogbo ẹ̀ bí màláìka ṣe tóbi tóun bí ṣe lágbára tóun ìmọ̀ wọn kápá gbogbo ẹ̀ papọ̀ àti ti jìbìrìlà kò tó nǹkan kan ìmọ̀ ọlọ́run ọlọ́run ló mọ òun ló mọ gbogbo tó wà ń àti gbogbo tó wà ń lẹ̀ kódà yín màláìka òun mọ tó wà lẹ́mìí ọlọ́run sọ nípa ara rẹ̀ ó sọ nípa àwọn màláìka nípa ti ìmọ̀ ó tún wá sọ nípa tàwọn tàlìjẹ̀nù àwa tá à ń lo àlìjẹ̀nù pé a fẹ́ fi mọ nǹkan àlìjẹ̀nù ò mọ nǹkan kan ẹnu skopu tàlìjẹ̀nù wà lòun mọ̀ ju skopu táwa wà lọ làá fi ń bí ní nǹkan tó wà ní agbègbè tiwa gbàtọ́ ló ń sì wá ní kóun mọ nǹkan tó wà ní agbègbè tiwájú tiwa lọ láàfin lo àlìjẹ̀nú lálìjẹ̀nú fi ń dá ọmọ ènìyàn lóhùn ló fi ń dá ọmọ ènìyàn lóhùn ṣùgbọ́n àlìjẹ̀nú àlìjẹ̀nú ò mọ nǹkan kan ọlọ́run náà ló sọ fún wa ní alukoran ó ní falama kọ́dọ́yìnà aleyhi mauta gbàtà wa ọlọ́run ní kí ikú pa anabi suleiman tánàbí Suleiman sì sọ fáwọn àlìjánu pé ẹ máa ṣiṣẹ́ lọ bí ilẹ̀ bí ẹni bí akúra ẹ máa ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ bí akúra anabi Suleiman ọlọ́run ti wá pa lórí ìdúró tó wà ó ti kú ṣùgbọ́n àwọn àlìjánu mọ̀ pé ó ti kú àwọn ikán àwọn kòkòrò èèwọ̀ ni kún ó jẹ àwọn anabi ọlọ́run igi tí anabi Suleiman aleyhi salatu wa salam wá gbára tì í òun ni ikán lè jẹ gbà tó jẹ lànàbí Suleiman ṣubú lulẹ̀ aleyhi salatu wa salam làwọn àlìjànú sẹ́ẹ̀ tó wá mọ̀ pé làákùlì àsọ̀gàtẹ̀ ti kú làwọn ọmọ làwọn wá ń ṣiṣẹ́ lọ bí akúra látijọ́ yìí falamma qadayna alayhi maut ma dallahum ala mautihi illa dabatul ard ta'kulu min sa'ata falamma تبينت الجن an law kanu ya'lamuna alghayb ma labithu fil adhabi almuhin gbàtà nabi sulemana subululẹ làwọn àlìjẹnu ṣẹ̀ṣẹ̀ tó mọ̀ ní mọṣẹṣẹ tó dé bá wọn ìpè ní àṣẹ ọ̀gá ti kú tọba ajẹ pé àwọn mọ̀ ní ma labithu fil adhabi almuhin ìyẹtẹ táwọn fi ń jẹra àwọn látọdún yìí tí ọ̀gá ti kú àwọn ò bá ti jẹ́ tàwọn àlìjànnú nù tàwọn ànábì ọlọ́run bá ń kọ́ ànábì ọlọ́run kankan tó dá ìmọ̀mọ̀ fún ara rẹ̀ ò sí bí e bá ṣe kíni o ìmọ̀ bá bá fi ránṣẹ́ sí wọn tọ́lọ́run bá ní kí wọ́n máa mọ̀ á àtànábì ọlọ́run ni o àti Khidir ni o gbogbo wọn nínú mọ́ ọlọ́run ni ọlọ́run sọ nípa ànábì Yakub aleyhi salatu wa salam tó bá sọ nǹkan fáwọn ọmọ rẹ̀ nípa Yusufu àwọn ọmọ rẹ̀ ó máa jà ń yàn tó bá padà yá nǹkan òun ó padà ṣẹlẹ̀ yóò sọ fún wọn pé ṣé mo sọ fún yín pé mo máa jù yín lọ Ọlọ́run kọ́ mi ju ẹ̀yin lọ tó bá tún sọ nǹkan míì ní à bàbá yìí tún dé pẹ̀lú wàhálà Yusufu rẹ̀ nu Yusufu Yusufu ń dé àní Yusufu ò ti kú mò ń gbóòórùn rẹ̀ Yusufu àtọ́wé forty years àti gbàgbé ó ti kú ó ti rùn ni kò tí ì kú mò ń gbóòórùn rẹ̀ nígbà tó ń jíṣẹ́ dé ń sọ fún yín pé ọlọ́run fún mi ní ìmọ̀ tó ju ti yín lọ lọ́lọ́run náà wàá sọ nípa Yaqub aleyhi salatu wa salam wa innahu ladhu ilmin lima kini lima alamnahu Yakubu náà nímọ̀ àmọ́ ìmọ̀ rẹ̀ o lima alamnahu ìmọ̀ tí àwa ọlọ́run fi mọ̀ ni olùmọ̀ ni Yakubu náà ṣùgbọ́n ìmọ̀ táwọn ọlọ́run bá fi mọ̀ á ni walakinna akthara nasi la ya'lamun. gẹ́gẹ́ náà ni Khidir wa 'allamnahu min ladunna ilma. ṣùgbọ́n aláìmọ̀kan ni àwọn ọmọ ènìyàn àìmọ̀kan lọ́lọ́run fi ròyìn àwa yòókù torí pé ní ìmọ̀ díẹ̀ tọ́lọ́run fi mọ̀ wáyé ó yẹ ká fi sin lọ́hùn àfi sin lọ́hùn àfi ń takò ọlọ́run ni lọ́lọ́run fi wá ròyìn wa pẹ̀lú àìmọ̀kan wa hamalaha al-insanu innahu dájúdájú ọmọ ènìyàn tẹ́ ẹ̀ rí yẹn o kana zọlúmọ́n jahula alábòsí mà lọ́mọ ènìyàn o aláìmọ̀kan tí ò dá kankan mà lọ́mọ ènìyàn o ẹni tó bá fẹ́ mọ̀kan tó sì fẹ́ dá a mọ̀ dáadáa àkọ́kọ́ tí ó kọ́kọ́ sí ni pé wattaqullah wa yu'allimukumullah wallahu bikulli shay'in alim ẹni tó bá kọ́kọ́ fẹ́ mọ nǹkan kó kọ́kọ́ bẹ̀rù ọlọ́run lọ́lọ́run wà á tọ̀ sọ́nà a jẹ́ pé olùmọ̀ òun náà lẹ́ni tó mọ nǹkan gẹ́gẹ́ bí ó ti wà ìdárakù ṣe ala haqiqatihi pé ó mọ gẹ́gẹ́ bó ti wà ẹni tí ó mọ òun náà lẹ́ni tí kò mọ nǹkan bó ṣe wà tọ̀ ti olùmọ̀ nù ó wá kù ti àáfàá nílẹ̀ yorùbá tán bá ní àáfàá kó tó wá di àlùfáà á padà júwe àáfàá á sì padà júwe àlùfáà àáfàá òun ni ẹni tí ó ń ṣe táwọn ànábì ọlọ́run ṣe tí wọ́n fi kalẹ̀ ìyẹn ni pé ní ó mọ tírà ọlọ́run alukur'an alkarim ó mọ súnà ọlọ́run ti sunna nabi sallallahu Alaihi wa sallam ó wá ń pe àwọn ènìyàn lọ sídìí rẹ̀ ó ń pe àwọn ènìyàn lọ sídìí rẹ̀ ó sì ń fi ń ṣiṣẹ́ sí i eléyìí ni àáfàá ṣùgbọ́n olùmọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan òun ó fẹ́ ó ju àáfàá lọ bàbá tí ń ya kámẹ́rà fún wa yìí ó mọ̀ ju gbogbo àwa yòókù lọ ló fi jẹ́ pé òun ló tọ́ sí olùmọ̀ nípa kámẹ́rà ni so mẹkáníìkì olùmọ̀ nípa mọ́tò ni so ìmọ̀ ó ó fẹ̀ ó fọ́n ká gẹ́gẹ́ bí àwọn àfáà sì ti sọ àbí àwọn tá a wò tíra wọn ní ìmọ̀ gangan pé ipò ọmọ yẹn dé nìyẹn ń mọ nǹkan ọ̀dọ̀ àwọn greek ni ó pọ̀ jù sí. Si kó tó bọ́ sọ́dọ̀ àwọn ará Cairo àtọ̀dọ̀ àwọn China kó tó wá bọ́ sọ́dọ̀ àwa mùsùlùmí táwa náà fi jẹ́ olùmọ̀ fún gbogbo àgbáyé fún nǹkan bíi ọgọ́rùn-ún ọdún márùn-ún títí tó fi lọ sí Spain kó tó di pé wọ́n gbà kó lọ́wọ́ wa tó fi wá kárí nísìn fún ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ òun náà ni ọlọ́run máa ṣe ní ìrọ̀rùn fún gẹ́gẹ́ bí ìmọ̀ ṣe ń rìn káàkiri náà àmọ́ ìmọ̀ ti ṣẹ̀ríà maka àti madina ló ti dìde so anabisi sì ni olùkọ́ àgbà àwọn sahaba ni ọmọ kéwu rẹ̀ gbogbo àwa yòókù ni ọmọ kéwu àwọn sahaba gbogbo wa náà àwa ń tẹ̀lé nǹkan tí ọ̀nsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ tó ní ká máa lò ní. a jẹ́ pé ní ìmọ̀ ó wà lọ́tọ̀. ìmọ̀ ti ṣẹ̀ríà náà ó wà ní ọ̀tọ̀ àwọn àfáwa ní ìkíní kejì inú méjèèjì ló pín sí ọ̀nà mẹ́rin ọ̀kan bẹ tó jẹ́ pé ní ìmọ̀ ni o gbogbo wa ò gbọ́dọ̀ má mà ìmọ̀ kan bẹ tó ni ìmọ̀ kan bẹ wípé ní ẹni tó bá fẹ́ kó mà ẹni tó bá fẹ́ kó má mà ìmọ̀ kan sì ń bẹ́ẹ̀ náà ni tá a bá bọ́ síbi ìṣẹ̀ríà ìmọ̀ kan bẹ tó jẹ́ pé àwọn nǹkan gbọ́dọ̀ mọ́ àbí gbogbo wa gbọ́dọ̀ mọ́ àwọn ìmọ̀ kan sì ń bẹ tó jẹ́ pé ní tápá kan bá ti mọ̀ nínú wa àwọn ìmọ̀ ti ayé yìí àwọn ìmọ̀ kan bẹ tó jẹ́ pé ní agbọ́dọ̀ mọ̀ bá a bá mọ̀ ọmọ ènìyàn ní sẹ̀mí bá a ṣe ń gbin ọkà bọ́kà ṣe ń pọ̀ tí èyí bá ṣe pé ìmọ̀ ìmọ̀ àgíríkì ń súnmọ́ wájú sí i ni tó jẹ́ pé ibi tó wà láyé tíjọ́ yìí náà ló wà ní à sẹ́mọ̀ yìí pé ní ọmọ ènìyàn ní sẹ̀mí mọ́ púpọ̀ àwọn ìmọ̀ kan sì rìn pé ní tọ̀ tẹ́yìn apá kan bá ti mọ̀ ó ti àmọ̀ yóò mọ̀ yóò jẹ́ fárúdù kìfáyà fún àwa yòókù kì í ṣe pé ó di dandan kí gbogbo owó mọ̀ bẹ́ẹ̀ náà ni níbi ti ṣẹ̀ríà náà àwọn àfa sọ nínú ṣẹ̀ríà pé ìmọ̀ tó jẹ́ fardu àyíní tó jẹ́ pé kálukú ò gbọ́dọ̀ mọ́ mà ó ní máa bọ́ọ̀sì kírun bọ́ọ̀sì sàlùwàlá bọ́ọ̀sì wẹ̀ jánábà bọ́ọ̀sì yọzàká bọ́ọ̀sì lọ hajj bọ́ọ̀sì gbààwẹ̀ kí ló bá àwẹ̀ jẹ́ kí ló tún àwẹ̀ ṣe kálukú gbọ́dọ̀ mọ tí ó fi jọ́sìn níwọ̀nba téèyàn bá màlúwàlá ṣe téèyàn bá máa wẹ̀ tó ní jánábà àbí ó bí sẹ̀ bímọ irun rẹ̀ kò pé bí Dr. Eh, Abdulwahab ẹlẹ́sìn sọ nígbà kan wọ́n ní ìyá kan wá hajj àwọn wá ń kọ́ wọn bí wọ́n ṣe wẹ̀ nǹkan náà ìyá náà wá sọ fáwọn pé àfa kóun má purọ́ kóun sì má jalè òun ìwẹ̀ ìwẹ̀ tẹ̀sẹ̀ kọ́ àwọn òun ìwẹ̀ ìyá kí ló dé tẹ̀ ìfi wẹ̀ Dr. ẹlẹ́sìn ní ìyá náà wá fáwọn lésì yìí pé lásàlátù wọ́n kọ́ wa ní àníyàn bí wọ́n ṣe ń wẹ̀ títí títí òun ò mọ̀ òun ò mà níyàn táwọn àfáà ń kọ́ wọn ó ti gùn ju òun ò mọ̀ àìmàníyàn ni òjì wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà àjẹ́ pé nǹkan tí ìwé àníyàn dálẹ̀ nínú ẹ̀sìn ní tó burú ó pọ̀ ju nǹkan tó tún ṣe lọ tó bá yẹ pé wọ́n ti sọ fún àwọn ìyá yìí pé àníyàn kìí ṣe dandan tó o bá ṣẹ̀ṣẹ̀ ka aláwọ̀mọ́ ìnínàwó ìtú sáti ní intention pọ̀ ọ̀fẹ́ lọ wẹ̀ ọ̀fẹ́ lọ wẹ̀ jánábà ọtí dàníyàn náà nù ni ìyá ló ń mọ̀ pé báwọn ni tó bẹ́yìn ò bá mọ àlùwàlá ṣe kò ní rùn bẹ́yìn ò bá wẹ̀ jánábà kò ní rùn bẹ́yìn ò bá ní rùn òpó kan wó nù òpó ẹ̀sìn Islam so ìyẹn gbọ́dọ̀ mọ ọ̀ràn yẹn ní kálukú gbọ́dọ̀ mọ eléyìí bẹ́ẹ̀ náà ni àwẹ̀ kí ló tún àwẹ̀ ṣe kí ló bàjẹ́ ìgbà wo ni zaka tọ́ sí yẹn ìgbà wo ni hajj tọ́ gbogbo nǹkan wọ̀nyí ló yẹ kéyìn ó mọ̀ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ kí ẹ̀sìn wọn pé fárídù ayé ni lélẹ́yìí fárídù kìfáyà ìyẹn pé ní ọ̀ràn yẹn tí èso ìtọ́jú lówó tí ó compulsory ṣùgbọ́n ọ̀ràn yẹn ni ó ní ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìmọ̀ tó jẹ́ pé ní a gbọ́dọ̀ rí nínú ṣẹ̀ríà nínú àwọn ìmọ̀ tó jẹ́ pé a ní bá a ṣe ṣàlùwàlá bá a ṣe kírun bá a ṣe kékeré ọ̀ràn yẹn ní fẹ́ni kọ̀ọ̀kan kó mọ̀ níwọ̀nba tí ó fi máa jọ́sìn ṣùgbọ́n a gbọ́dọ̀ tún wá rí àwọn kan káwọn tó lọ kà á dáadáa kó jẹ́ pé àwọn ni wọ́n á máa pè láàfáà àwọn ni wọ́n máa ṣe fatiwa àwọn ni wọ́n máa tọ́ àwa yòókù sọ́nà dandan ni a gbọ́dọ̀ rí nínú community kan ó di dandan a gbọ́dọ̀ rí tá a bá rí pé gbogbo wa kan wà wà ní level kan náà àmọ́ àlùalá lọ àmọ́ run lọ àmọ́ tó bàrún jẹ́ àmọ́ tó tún run ṣe community yẹn yóò di community tí wọ́n máa gbẹ̀sẹ̀ àyàfi ká rí àwọn kan káwọn ó lọ dípù dáadáa nípa fíkíù nípa tẹfsir nípa hadith nípa gbogbo mọ ṣẹríà tá a máa wá pè wọ́n ní àáfà àti sunna tí wọ́n máa tọ́ àwa yòókù sọ́nà fardu kìfáyà nù yẹn pé ọ̀ràn yẹn tá a bá ti rí apá kan tó ti ń ṣe àwọn apá kan yòókù kìí ṣe ọ̀ràn yẹn abẹ́ fardu kìfáyà yìí làwọn àáfà mùsùlùmí náà wá gbé gbogbo àwọn ìmọ̀ yòókù sí gẹ́gẹ́ bí agiriki ni o sáyẹ́nsì ni o medicine ni o gbogbo ìṣirò ni o gbogbo àwọn ọmọ yòókù àwọn àfàṣẹrí àgbè sábẹ́ fárúkú kìfáyà àwa mùsùlùmí náà gbọ́dọ̀ ní a gbọ́dọ̀ ní dókítọ̀ a gbọ́dọ̀ ní ẹnjìníà a gbọ́dọ̀ ní gbogbo àwọn ìmọ̀ yìí ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lèyí tó jẹ́ pé ní mubahu ni ó tọ́ ká ní ká mọ̀ àwọn àfààní ó ní àwọn ìmọ̀ tí ó máa túnlé ayé wa ṣe pé bíi secondary ló jẹ́ bóyá bá a ṣe ń dírẹ́sì ara bóyá bá a ṣe ń dírẹ́sì ilé bóyá bá a ṣe ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé tá a bá rí a lè kú ó di mẹ́ta ìmọ̀ the last one ni ìmọ̀ tó jẹ́ haram haram ni ntọ́lọ́hún ò fẹ́ ó sì lè jẹ́ nǹkan tí ọmọlúwàbí gan kò fẹ́ kéèyàn wá ní òun fẹ́ lọ kọ́ bí wọ́n ṣe máa ń rìn hòhò bí wọ́n ṣe máa ń rìn hòhò lòun fẹ́ lọ kọ́ àti bí wọ́n ṣe máa ń fi hòhò hàn gbogbo àwọn èèyàn tí wọ́n àmọ́ ní wọ́n ṣe kọ́ńtẹ́ǹsì Mrs Ward àbí Mrs kìnìkan sẹ́mi pé òbí tó bá jẹ́ ọmọlúàbí tó bá mọ̀ sí pọ́mọ rẹ̀ fẹ́ lọ ṣe sẹ́mi pé yóò kọ̀ fọ́mọ rẹ̀ ní tìlákàyè ká tó gbé ìwọ̀nù ṣẹ̀ríà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sẹ̀ríà náà ò faramọ́rú àwọn àmà bẹ́ẹ̀ àbí mà bá a ṣe ń tẹ ifá bá a ṣe ń tẹ yẹ̀pẹ̀ tá à ń pè ní ìsáàvì bá a ṣe ń yíwọ́ padà ní ti dán bá a ṣe ń lùlù bá a ṣe ń kọrin bá a ṣe ń jó bá a ṣe ń ṣe four one nine gbogbo ẹ̀ ìmọ̀ ni àwọn èèyàn mọ̀ wọ́n lu agbárí débẹ̀ náà ni bá a ṣe ń ṣe yahoo yahoo ìmọ̀ ni àmọ́ sẹ̀ríà ò faramọ́ gbogbo orú mọ àwọn ìmọ̀ báyìí àti gbogbo mọ̀ tí ó mọ pè lọ síbi ìbàjẹ́ yálà tí ó máa ba orílẹ̀-èdè jẹ́ àbí tí ó máa ba ẹ̀dá ọmọ ènìyàn jẹ́ ṣẹ̀ríà ò fara mọ́ gbogbo ìmọ̀ yìí àmọ́ mọ̀ tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí ní àwọn ìmọ̀ ti ṣẹ̀ríà ni o àbáwọn ìmọ̀ tilé ayé ni o ṣẹ̀ríà fọwọ́ sí i kódà òun ni ṣẹ̀ríà kọ́kọ́ ní ká wá òun ni àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ọ̀nsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tó ní iqra bismi rabbika alladhi khalaq iqra ni àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ fanabi pé ni máa kà máa ké pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba rẹ̀ kí mo fẹ́ kéyìn mọ́ ọ ya àwo máa kọ́ wo sì máa mà tí wo sì máa ké so ìyẹn pé ní wíwá ìmọ̀ sẹ̀ríà faramọ́ púpọ̀ ìmọ̀ tí ó ṣe wá láǹfààní láyé tí ó sì ṣe wá láǹfààní lálùkìyàmà ẹni tó bá wá ní ìmọ̀ ti ṣẹ̀ríà báyìí àbọ̀mọ̀ ìmọ̀ tí ó máa ṣèyàn láǹfààní náà ni ọlọ́run ní qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun a lè fi wéra wọn o ẹni tó mọ̀ àtẹ̀ntí ó mọ̀ a lè fi wọn wéra wọn láíláí torí ẹ̀ lọ́lọ́run fi wá gbé ògo fún àwọn àfáà àfáà ti ṣẹ̀ríà àti olùmọ̀tóun náà mọ nǹkan tí ó ń ṣe ní láǹfààní ọlọ́run ní yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat gbogbo àwọn tí ọlọ́run bá fún ní mímọ́ ọlọ́run fún wọn ní àpọ́nlé ọlọ́run sì gbé wọn ga ẹni tó bá tó wá lo tiẹ̀ ọlọ́run tó wá gbé ga àlìkìyà mẹ́jọ àwọn yòókù lọ ìyẹn pé ní ìmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà ojú ọ̀nà kan ni láti rí oríire tayé àti tàlìkìyàmọ̀ fẹ́ni tó bá lò gẹ́gẹ́ bá ti máa ṣàlàyé rẹ̀ tó bá yá nínú ìbu ọ̀wọ̀ fún àáfàá àìkan àáfàá alábùkù àmọ́ pọ́n àáfàá lé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá máa tóun náà bá mọ ìmọ̀ tí ń ṣèyàn láǹfààní ọ̀gá bí iṣẹ́ ọ̀gá ilé iṣẹ́ ọ̀gá iṣẹ́ ọwọ́ ọ̀gá oníṣòwò àápọn wọn lé ni ọlọ́run á bu ọlá fún àwọn àáfàá ọlọ́run ní shahid allah annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run ni òun jẹ́rìí pé òun ọlọ́run ọba ọba kan ṣoṣo ni kódà àwọn màláìkà náà jẹ́rìí nínú àwọn tó tún jẹ́rìí tọ́lọ́run náà tó pè wọ́n jẹ́rìí ni àwọn àfáà tó ń lo ìmọ̀ wọn kọ́ ìmọ̀ bilqist tí wọ́n dúró déédéé tí wọ́n ń dájọ́ déédéé so ọlọ́run tó ń gbé ògo àti iyì fún àwọn àfáà bílọ̀n tọ́lọ́run tó ti pọ́n àwọn àfáà lé ọlọ́run tó ní fasalu ahlal dhikri in kuntum la ta'lamun ẹ béèrè lọ́dọ̀ àwọn àfáà tẹ́yìn ò bá mọ̀ ẹ bi àwọn àfáà léèrè yẹn pé ní ọ̀dọ̀ àwọn àfáà ló yẹ ká ti máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ̀ ọ̀rọ̀ bá sì lo ìgbésí ilé ayé wa ọlọ́run pa àwọn àfáà lé púpọ̀ ọlọ́run tún ní innama yakhsha Allaha ibadihi al-ulama'u àwọn tó bẹ̀rù ọlọ́run wájú nínú àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run dá àáfàá ni torí àáfàá ló dà gẹ́gẹ́ bí ẹni tó wẹjú ìyẹn pé ó ti fi kùránì àti súnà wẹjú ó ti mọ bọ́lọ́run ọba ṣe tóbi tó ni ó fi máa wá kọminú ọlọ́run ní gbogbo ìgbà ni ó fi máa sá fún àwọn èèwọ̀ rẹ̀ ni ó fi máa pakuru mọ́ àwọn nǹkan tọ́lọ́run bá pa á láṣẹ àáfàá ni ṣùgbọ́n àwọn tá a padà máa dá ọkọ náà àwọn àlùfáà innama yaxsha allahu lòun ó wí innama yaxsha allahu mini ibadihi alulama a bóun ṣe kéènù ọlọ́run gan bẹ̀rù àwọn àfáà ọlọ́run gan ó bẹ̀rù àwọn àfáà irú àwọn àfáà o tó ń tú Kùránì báyìí á padà máa ṣàlàyé ń pa wọn tọ nínú alukurani nínú hadith onsenla muhammad sallallahu alayhi wa sallam òun náà tún gbogbo fún àwọn àfa kí ló dé tá à ń fi gbogbo àwọn àyà yìí ti sọ́dọ̀ àfa tá a fi tì sí ọ̀dọ̀ olùmọ̀ kódà bóyá pé òun náà wá ní tábà àǹláhù yẹn pé ni wẹ́l ẹni tó bá ń kọ́ yẹn ní ìmọ̀ tó bá ṣàǹfààní bóyá alẹ́ tí òun náà bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn àfa sọ fún wa yìí pé ni àwọn àfa lọ́lọ́run mí torí pé ńgbà lọ́lọ́run ti ní àti Allah wa àti rasul wa ulil amri minkum ẹ tẹ̀lé ń tọ́lọ́run bá wí ẹ tẹ̀lé ń tí àwọn òjíṣẹ́ bá wí àti àwọn aláṣẹ àwọn sáráfù wa tú àwọn aláṣẹ yẹn pé òun náà ni àwọn aláṣẹ òṣèlú àti àwọn àfáà torí àfáà ni ó sọ pé ní tọ́hátù láì ní tọ́hátù rọ̀ṣúlù ni àfáà ni tó bá sọ tó yẹ ká gbọ́ ọ àfáà ni tó yẹ kó tó bá sọ tó yẹ tó bá wí tó yẹ ká tẹ̀lé e àmọ́ bóòlù ti wá di opposite nísìn á padà máa gbọ́ torí ẹ̀ ní anabi sallallahu alaihi wasallam sísọ yìí pé al-ulama àwọn afáàtẹ̀rí yẹn o warathatul anbiya àwọn ni wọ́n jogún àwọn anabi ọlọ́run torí tá a fi gbogbo ayàtà kílẹ̀ kan yẹn tá a fi fi ń ti sọ́dọ̀ àwọn afáà náà nù ṣé mẹkáníìkì ló jogún àwọn anabi ọlọ́run àbí télọ̀ àbí mẹ́díkù dọ́kítọ̀ àbí lọ́yà kò sẹ́ni tó jogún àwọn ànábì ọlọ́run gbogbo wọn àwọn wo ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run àwọn àfáàní kìí ṣe àwọn olùmọ̀ ní general àwọn àfáàní ọlọ́run ànábì ló wí bẹ́ẹ̀ al-ulama warathatul anbiya àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run torí ní táwọn ànábì ọlọ́run ṣe làwọn náà ń ṣe lọ́lọ́run náà fi ànábì fi gbólóhùn yìí túmọ̀ àyà tó pé. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا gbàtàwọn ànábì ọlọ́run bá lọ tán àwa wo àwọn kan àṣà wọn lẹ́ṣà àwa ni ntàwọn ànábì ọlọ́run ṣeun ẹ̀yin ni kẹ́ ẹ máa ṣe ló fi jẹ́ pé àwọn bàbá wa especially nílùú òkè láti ìlú ìlọrin lọ ló fi mọ̀ wọn pé ní làwọn fi dojú kọ kéwú ní ayé ìjọhún àwọn òtí ẹ̀fẹ́ mọ̀ nǹkan míì lẹ́yìn pé kéèyàn máa kéwú Kosa sàtúntò máa ṣe nǹkan tí yóò fi máa jẹ tí ò ní jẹ haram ó tán kéwù ni torí gbogbo àwọn àyàtà àti dákọ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀fin ní rí ilé kan ńlọrin títí bí gbogbo ẹ̀ tá a ṣe lódorí kodò zii náà á rí àfàǹbẹ́ bẹ́ẹ̀ náà ni ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá bí ìyá kan bá bímọ mẹ́wàá tí kan ṣoṣo nù wọ́n bá jẹ́ àfáà tó sì ń lo ti ọlọ́run àtànẹ́bí rẹ̀ wí ìyá òun yóò padà rí i pé èyí tó jẹ́ àfa kódà kó jẹ́ pé òun ni last born ní àwọn nǹkan tí gbọ́jọ́ orí tiwa náà ti kéré tá a ti rí yìí àti àwọn tó ti ṣẹlẹ̀ ìyá òun ó padà rí i pé the last born tó jẹ́ àfa nu wọn yẹn àfa yìí tó bá ń lo kéwu rẹ̀ ni o yóò rí i pé ní ìfọ̀kànbalẹ̀ òbí sọ́mọ ó wà lára ọmọ yìí làákàyè àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó wà lára ọmọ yìí kí ló jó jẹ́ bẹ́ẹ̀ torí pé ọmọ yìí ń ka nǹkan táwọn yòókù rẹ̀ ò ka àwọn yòókù rẹ̀ lè jẹ́ pòfẹ́sọ̀ wọ́n lè jẹ́ gbogbo ohun tí wọ́n bá jẹ́ èyí tí mò ń sì ń sọ yìí gbogbo wa náà la mọ̀ wàláhì bọ́mọlẹ́sẹ̀ wò ó kórè tó tán bá ní professor nù family professor sọ fún pé ẹ jẹ́ ọmọ mi ó dé ọmọ mi àfa alágbájá ìyẹn tó já búrò rẹ̀ professor ó máa sọ nínú family yìí pé ẹ jẹ́ ọmọ mi Abdullahi ẹ jẹ́ ó dé òun là àfa nù wa ẹ jẹ́ ó sọ kí lọ́lọ́run wí nínú tó sọ̀kalẹ̀ nínú tó wà lẹ́yìn kí lọ́lọ́run wí kí l'Ànábì wí so ntọ́mọ yìí bá wí ọmọ tó bá ń tẹ̀lé ntọ́lọ́hún àtànẹ́bí rẹ̀ sọ ni o gẹ́gẹ́ bí ntálà yìí ó padà máa wáyé ọmọ yìí ni gbogbo fámìlì ó fọkàn tẹ̀ yí pé ní ntóba ti wí labẹ́ gé kìí ṣe ti pòfẹ́sọ̀ bá wí pòfẹ́sọ̀ ò kọjú two plus two àti English am going am coming lọ bọ́tí eléyìí o kọ́ ọ̀rọ̀ tánàbì ti sọ̀kalẹ̀ láti fourteen hundred thirty five o kọ́ ntọ́lọ́run ti sọ kalẹ̀ láti fourteen hundred and thirty five ó kọ́ òun ní o mọ̀ lò ní o mọ̀ fi darí fámìlì tó bá yẹ pé ní aladina stọfaina mine ibadina ìyẹn pé ní ẹni tó kéwù rẹ̀ tó sì ń lò gbogbo àwa tá a jòkó ń bì kò wá sẹ́ńtì òṣèlè sí nínú àwa tí à ń tẹ̀lé dókítọ̀ ah, lágbájá kí ló wí kí ni lágbájá wí so ńgbà tó jẹ́ pé ní olúwa rẹ̀ ò ní wí tí ò sí nù tíra kò sì ní wí nǹkan tí ọlọ́run ò fẹ́ so ò káwa náà wá gbìyànjú gbogbo àwa tí àjòkó àtàwa tá à ń gbọ́ wa tí gbogbo wa ò bá lè di gbogbo ọmọ wa ò bá lè di àáfàá bíi tàwọn ará ká sì mú ìkánnú wọn kájọ kéwu irú kéwu wo. A padà máa sọ àlàyé rẹ̀ tí ó bá yá kéwú tí mú ní dàáfà àtẹ̀yìn ó máa lò kéwú àkélò á padà máa sọ eléyìí tí a bá débẹ̀. <laughs> naam anabi tún sọ níbi ọ̀rọ̀ ti àfa man yuridillahu bihi khayran yufakihu fìdín ẹ̀ńtọ́lọ́mbà fẹ́ lò tó fẹ́ lò láyé àtàlùkìyàmà ọlọ́run ó sì jẹ́ ó ṣe kí ni yóò yóò gbọ́ ẹ̀sìn yìí yóò ṣe láàfà tí ó máa lo tí ó máa lo ntó wa ntó ké gẹ́bẹ̀ torí ọlá tí ń bẹ fún kéwà àtàwọn àfa yìí làwọn àfa làwọn àfa míì náà fi gbélé ẹ̀rọ àwọn àdìsí tó pọ̀ lágbélé ẹ̀rọ gẹ́gẹ́ bí ọtọ́lùbọ́lé limawala obìsìn àwọn àgbélé ẹ̀rọ àmọ́ nù àwọn èyí fẹsẹ̀ rinlẹ̀ la hasada illa fitnatayin ànábì náà ló wí o ó ní kò sí ní tá a máa fi jowó èèyàn tó tó nǹkan méjì kò sí ní tá a lè fi jowó èèyàn tó tó nǹkan méjì àkọ́kọ́ táwa táwa náà jókòó wájú bíi tá a fi ń jowó àwọn ìkọ̀ọ̀kan náà àwọn the right part rọ́júlọ́n ọkùnrin kan jama kan àwọn gúrùpù kan àtàhùnláhùn màlà ọlọ́run bùn wọn ní arísìkì fasalatahu ala halakatihi filhaq lọ́lọ́run bá dẹ owó rẹ̀ sí ìmọ̀fígbẹ́sìn ga àìmọye owó ọdún ni chairman àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti ń ṣe wá sí káàkiri à ń ṣe káàkiri ìgbèríko à ń ṣe káàkiri stéètì àmọ́ kò ju ibi tá a bá ti ṣe lọ wàláì àmọ́ wọn á ń rò lọ́kàn pé njẹ́ òun lọ́lọ́run tẹ̀ ṣe àrísìkì fún ẹnìkan nu wa náà táwọn náà mọ̀ gbéra ẹ̀ sọ́wọ́n sí káàkiri orí rédíò orí tẹlifíṣàn à ń rò ni ọlọ́run ní èyí tó ń pín fún wa nù kọ́lọ́run tó wá gbé àwọn jama yìí dìde fasalatahu Allahu ala halakatihi lọ́lọ́run bá dẹ àwọn jàmá yìí pé ẹ̀yẹn máa fowó tí yín gbẹ̀sìn ga eléyìí wọn èèyàn jowú rẹ̀ pé a ah, ntọ́lọ́run ṣe fáwọn ẹni yìí ọlọ́run ní jẹ́ ó parẹ́ ọlọ́run ó jẹ́ wọn máa lo òkè ọlọ́run irú rẹ̀ ṣe é fèmí náà àbí ni òjòwú rẹ̀ gbogbo wa náà ni walilayi alhamd ẹni tá a tún máa jowú ni rọ́jùlọ́n ọkùnrin kan àtàhùn lọ́hùn hikmatan ọlọ́run fún un ní ìmọ̀ ìyẹn máa lu Qur'an fọwọ́ yakadi biha wọ̀yọ̀ alimuha òun náà ń lò bó ṣe tọ́ àti bó ti yẹ walilayi alhamd àwọn siratul mustakim àwọn ọ̀dọ́ta àwọn náà ń jowú chairman pé káwọn náà sì lè ṣerú rìsáàcì báyìí káwọn náà mọ̀ wá ṣe àmọ́ lọ́run ní èyí tó náà fáwọn nù èyí tó fún àwa nù walilayi alhamd pé èyí tó lọ́n fún àwa òun nù ẹ̀yin ẹ̀ máa ná èyí tó ń fún ẹ̀yin náà. ẹ̀yin náà máa ná kò wá síbẹ̀ yìí ò sí ní jowó ara wọn pé ẹni tọ́lọ̀ ń ṣe fún báyìí ọlọ́run níjó bàjẹ́ tó bá yẹ pé àwọn the right part ní díẹ̀ díẹ̀ ọ̀nà tọ́lọ̀ ti fi mọ̀ wọ́n fitiyatum amanu bi rabbihim wazidnahum huda amanu bi rabbihim ti wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kọ́lọ̀ tó huda. tó bá yẹ pé wọ́n rí àwa náà ní ọmọ kéwú tó jẹ́ pé ní irú àwọn ẹni tá a fẹ́ mọ ju ehun ni ọlọ́run ní pé wọ́n yà sọ́dọ̀ wa pé àsìkò ìjì tó nù tó bá yẹ pé irú wọn làwọn náà ni kò sí ni chairman ọdọọdún ni ó máa lọ múra àwa náà ọdọọdún là á máa múra wọn ò tó bẹ́ẹ̀ kó mọ́ràn wa lọ múra torí ahamu sakaku aláwùyásù là á máa fà fún wọn tí wọ́n sì mọ ọmọ owó jáde tí wọ́n sì ní mọ báwọn ṣe mú jáde remote control ahamu sakako halawu yasu àti jákèjáka ya ilu tó bá yẹ pé rúhu àáfàá bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe àwa náà ni àwọn ọ̀dọ́ tọ́lọ́run ṣe lálárìsìkì yìí ọdọọdún la máa lọ múra wọn ò sì tó bẹ́ẹ̀ kó má gbé jíìpù fún wa gbogbo wa la máa lo jíìpù àmọ́ ńgbà tọ́lọ́run ti rí i pé ní amanu bi rabbihim ìmọ̀nà ti wà lọ́dọ̀ wọn náà tẹ́lẹ̀ kọ́lọ́hún tó wá gbé wọn pàdé irú àwọn chairman báyìí fasidinahum huda ọlọ́run bá ṣàlékún ìmọ̀nà fún àwa méjèèjì walilayi alhamdu so àwọn táwọn ọmọ tá ó yẹ ká máa jowú nù ah, ọlọ́run ṣe mí bíi ọmọ kéwú báyìí ah, ọlọ́run ṣe mí bíi lágbájá báyìí tí ń náwó sójú ọ̀nà ọlọ́run wọ́n ní eh, chairman sọlá kan pé àtàná ni mo ti dé sẹ́kọ̀ọ́ mọ́sálásí tí mo dé tí mo ti ń sínú mo tún rí i pé ẹnìkan ti sọ̀rọ̀ tí ń gba tẹ̀sẹ̀ kuru kẹrẹ bí gbogbo àwọn èèyàn ti ń sínú gbogbo ni ah ọlọ́run ǹjẹ́ èmi náà bá dé lọ́rùn ọ̀ sáré sì kí fẹ́mi náà kémi náà sì máa ṣe báyìí mo tún ní ah ọlọ́run tọ̀ bóyá ti kéwu ni tiwa fa ọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ẹ̀ ń tọ́lọ́ fún ní arísìkì tóun náà mọ̀ kó méjèèjì papọ̀ ó sì à ń ṣe kuru kẹrẹ kílẹ̀ tó fẹ́ kí n lọ wá kílẹ̀ tó fẹ́ ah abẹ́rẹ́ nǹkan ẹ̀ ń tẹ̀yìn ẹ̀ jowú nù. No so anabi lóni kò sẹ́yìn téèyàn jowú tayọ méjì ń olówó ó sì na sójú ọ̀nà àtọ̀lọ́hún ọlọ́run ṣe láfa ó sì fi ń tẹ̀lé tọ́lọ́hún ẹ̀ ń tà jowú nù anabi tún wá sọ yìí pé bọ́mọ ènìyàn bá kú wọ́n pa fáìlì rẹ̀ dé iṣẹ́ rẹ̀ tán àyàfi nǹkan mẹ́ta sọ́dákọ́ tó ń jẹ àríyá sàárà tó wà continuous tó ń lọ àbí waladun salihun yad'u lahu àbí ọmọ dáadáa tí ń ṣàdúrà fún tó bá lọ tán aw ilmun yuntafa'u bihi gẹ́gẹ́ bí Muslim ti gbà wá àbí mà láfi sọ yìí pé ní ìyá tó rán ọmọ rẹ̀ ń lé kéwú tọmọ di àfáà yálà àfáà kékeré alábọ́dé ni o yálà àfáà ńláńlá ni o ìyá òun bàbá òun wọn ò mọ̀ ládàá kò sí ọmọ tí ó ka alukur'an kó jẹ́ alukur'an nìkan ṣoṣo ló bá kà ní fámìlì kan táwọn yòókù rẹ̀ ò ka alukuran tọ́n bá jọ lọ yunifásitì tọ́n ti jáde tọ́mọ tó ka alukuran ni tiẹ̀ ó yàtọ̀ nínú àwọn ọmọ wa tọ́n sin ẹrú ìlú tọ́n ṣe kọ́pà káàkiri tọ́n bá gbé ẹlòmíì délẹ̀ yìí bó wàláì kò mọ̀ ju alukuran lọ alukuran ni wọn ó sì lápá lára rẹ̀ táyà àwọn tó wọ́n jọ jáde ní fámìlì kan náà ni ṣùgbọ́n òun kí alukuran tọ́n bá dijọ́ dé ìgbèríko tọ́n ti jọ fẹ́ sáàvù èyí tó kó alukurani yóò mọ bí masalasi yóò ṣe wù mẹ kò sí ni yóò mọ bí masalasi yóò ṣe wù mẹ torí náà ó dẹ̀yìn ó dọwọ́ ẹ̀yin òbí wa ẹjẹ́ àwọn ọmọ wa ó lọlé kí wọ́n alukur'an naam hadisu yi abu nínú sunani abi dawud ẹ abiyan náà ni ìmọ̀ tí àwọn ènìyàn máa fi ṣàǹfààní ìmọ̀ tó kọ́yàn táwọn èèyàn máa fi ṣàǹfààní abudarda ló gba ẹ eh, abudawud ló gba wa lọ́dọ̀ abudarda ìpinnu anabi tí ìkẹ́ àtọ̀lá ń bẹ fún sọ́ba ìpinnu mansalaka tariqan yatlubu fihi ilman ẹn tó bá kira rẹ̀ bójú ọ̀nà kan pé òun fẹ́ lọ wá mímọ̀ nípa àtọ̀lọ́hún ọlọ́run wàá ṣe é nírọ̀rùn fún tíìmù àwọn fi líìdì rẹ̀ wọ àlìjánná torí pé dájúdájú àwọn màláìka wọn a máa tẹ́ ìyẹ́ wọn kalẹ̀ fún ẹni tí ń wá mímọ̀ nítorí ìtọ́lọ́hún wọn ó sì máa tọrọ àforíjì fún kódà gbogbo nǹkan ni ó máa tọrọ àforíjì fún torí pé ní ẹni ní ìmọ̀ tọ́lọ́hún ó mọ̀ lóore ju ẹni tí kàn sin lọ́hún pẹ̀lú àyèmàkà lọ àjẹpẹ́ ní àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́hún àwọn ànábì ò sì fi góòlù kalẹ̀ wọn ò sì fi aṣọ kan kalẹ̀ kìí ṣe pé ànábì ló fi àbáyà kalẹ̀ làwọn ní àjogún àbáyà ànábì ìmọ̀ kùránì àtàdísì náà lànábì fi kalẹ̀ tá a máa lò so ní imaamu shafi rahimahullah nínú diwaanu wọn wọn ní imaamu shafi'i ní àwọn kọsọ́ìd nípa ìmọ̀ nípa wíwá mímọ̀ nípa àfa àti ṣẹ̀ríà so tó jẹ́ pé ní ó fi ń sọ pé ní dájúdájú òun rí ìmọ̀ pé àfa ọlọ́run máa ń gbé ìgbà kódà kó jẹ́ pọn kékeré kódà kó tó wálé ìdílé tí ẹnìkan kò tí mọ̀ á tó jẹ́ pé ìmọ̀ yìí ni ó máa gbé ga títí tí kálukú ó fi mọ̀ á ó dà gẹ́gẹ́ bí olùdarànjẹ ní tí gbogbo èèyàn ó máa tẹ̀lé ó dà gẹ́gẹ́ bí aláṣẹ ni tí sọ̀rọ̀ tí gbogbo èèyàn ó sì máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ òun náà ni ẹni tó ń sọ nǹkan tí ó wá látọ̀dọ̀ ànábì gẹ́gẹ́ bí imaamu shafi ti ké nínú nínú diwaani rẹ̀ a jẹ́ pé ní ìmọ̀ tó jẹ́ ti ti ṣẹ̀ríà òun ni à ń sọ látẹ̀ẹ̀kan yẹn òun náà ni mà tá a fi gbọ́ tírà ọlọ́run ọba yé tá a fi gbọ́ súnà tànábì yé tá a fi gbọ́ kí mí ní bíbáyìí tá a fi mọ ìgbà wo ló yẹ ká lo eléyìí ìgbà wo ni ò yẹ ká lo eléyìí báwo ló ti yẹ ká fún àwọn ènìyàn ní fatiwa afaman ya'lam annama unzila ilayka min rabbika alhaq kaman huwa a'ma innama yatadhakkaru ulul albab gbogbo àwọn àyà táwọn àfáà ń lò náà nù tán fi ní àfáà lọ́lọ́run wí tọ́lọ́run ti sọ̀rọ̀ nípa àmà nínú àwọn àyà táwọn àfáà máa ń lò náà nìyí. pẹ̀tọ́ làwọn bá ti sọ̀rọ̀ ma kìí ṣe general olùmọ̀ bójá pé òun náà lè wá in secondary ni but primary rẹ̀ tàwọn àfáàní ẹ̀ tó gbọ́n tọ́lọ̀ ń wí ni nínú rad afaman ya'lamu annama unzila ilayka min rabbikal haqq ǹjẹ́ ẹni tó mọ̀ yìí pé gbogbo nǹkan tó ń wí àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá bó sì ti yẹ kó wá ni ǹjẹ́ tó jẹ́ huwa àmà afọ́jú ni tani ó wà mọ̀ ipe bó ti yé ni bọ́lọ̀ ti wí ni bánàbí ti wí ni tani ó mọ̀ àáfàá ni innama yatazakaru ulul albab lànàbí náà fi jẹ́rìí rẹ̀ pé khairukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó lóore jù nù yín lẹ́ni tó bá kọ́kọ́ alukur'an tóun náà ṣe ń fi kọ́ yàn so tó bá yẹ pé ní àfa àti ṣẹ̀ríà ni yóò lo nǹkan tí ọlọ́run wí torí ẹ̀ ní a rí nínú atharu mu'adh bin jabal radiyallahu anhu ó ní ta'allamul ilma ẹ̀kọ́ ìmọ̀ fa inna ta'allumahu lillahi khashya ìmọ̀ kọ́ ìmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà ó máa ń jogún ìbẹ̀rù ọlọ́run fún yàn wa talabuhu ibada ìmọ̀ wá ìmọ̀ ṣẹ̀ríà ìjọsìn ni wa mudarasatuhu tasbih ìmọ̀ àjọ tọ́kéwù náà èèyàn fi ń ṣe zikiri ni wal bahthu jihad ìmọ̀ ṣe research nípa pé mo fẹ́ lọ sọ̀rọ̀ ọlọ́run kí ló yẹ kí n wí kí ni ò yẹ kí n wí téèyàn ṣe research jihad kan lè yẹn ṣe òun náà wa ta'limuhu man la ìmọ̀ kọ́in tí ó mọ̀ èèyàn ń ṣe sàárà náà nù gẹ́gẹ́ bí mo ti wílẹ̀ kan ń yọ sàká náà nù torí pé pẹ̀lú ìmọ̀ yìí náà yòtọ́ ọ̀la pẹ̀lú ìmọ̀ bíhí yòtọ́ ọ̀la wàbíhí yọ̀ọ̀bàd ìmọ̀ láàfi sin lọ́hùn aláìmọ̀kan ti ń sin lọ́hùn kẹ̀bírú ni ìbàjẹ́ tó tóbi ni ẹ̀ tó jẹ́ pé ní ó kéwú ṣùgbọ́n kò lè kéwú rẹ̀ alimu mutahatikun wa akibaru minihu jahilon mutanasiku àáfàá tó kéwú tí ó lò ó ìbàjẹ́ ńlá ni ìbàjẹ́ tó wá tóbi jù jù òun ni kíni o òun ni jáìlì tí ó mọ̀ nípa ọlọ́run tó sì lóun fẹ́ sin lọ́hùn wọn lánàá bíi máa ń pẹ́ tó bá yẹn náfìlà tó bá dúró àti tó bá rúkú àti tó bá sùjádà ọ̀dà tí n bá ti dúró ń ké bákọ́ra tí n bá ti rúkú ń fi àlùwẹ̀ mọ̀ránà lé tí n bá sùjádà ń ké súrọ̀tún nìsa sẹ́rì bóyá ìmọ̀kànlélẹ́ yìí wà akbaru minhu jahilun mutanasiku aláìmọ̀kan tó lóun sáfẹ́ mọ̀ sí lọ́hùn lórí àìmọ̀kan làáfi máa sọ fún àwọn tó láwọn fẹ́ jáde lọ sí wáàsí. Si ẹ kọ́kọ́ ní irinṣẹ́ instrument instrumenti tẹ́ fi ṣe wáàsí ẹ má kàn máa jáde pé kẹ̀kàn fẹ́ máa ṣe wáàsí ìjáde ṣe wáàsí dáa púpọ̀ àmọ́ ẹ jẹ́ ó jẹ́ lórí kíni o lórí ìmà kẹ́ ẹ má bàa sínú ẹlẹ́ẹ̀kejì ó ní bíhì yu'bad pẹ̀lú ìmọ̀ la fi ń sin lọ́hùn bíhì yu'ahad wà bíhì yu'majjad wà bíhì wàbíhi tó sọlọ làrham ìmọ̀ làá fi ṣe gbogbo nǹkan tí mú ní súnmọ́ lọ́hùn ìmọ̀ làá sì fi jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́hùn ò bá fẹ́ ẹni tó bá ní ìmọ̀ àfààní tó yẹ ká tẹ̀lé tó bá ti ń lo ìmọ̀ rẹ̀ bọ́lọ̀ ti ní á lò so àwa tí ọlọ́run wá sí wa ní àfáà bá a bá ti gbọ́ lẹ́nu àfáà ó ti di kíni ó ti di dandan káwa náà máa ṣe kí ni o káwa náà máa ká máa lò ó gẹ́gẹ́ bí àsìkò ìmọ̀ àsìkò tí moderator fún mi ń fi àwọn kan lẹ̀ tí wọ́n bá fún mi lásìkò sí i ń padà síbẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ fi lẹ̀ àwọn chairman wa Dr. Akorede àwọn tí bá wa treat rẹ̀ lọ bóyá ní last year àbí. Uh -huh nípa bá a ṣe wá mímọ́ àwọn ẹ̀kọ́ ti súnà bá a ṣe wá mímọ́ lọ́dọ̀ ọmọ kéwú lọ́dọ̀ àfáà àwọn colleagues táàjọ wá mímọ́ àbí kí ni nǹkan tó yẹ ká rí lọ́dọ̀ ẹni tó lóun fẹ́ di àfáà àti gbogbo àwọn nǹkan súnà tó jẹ́ pé ó yẹ kó yé o máa ṣe òbí ń rọra fi ibẹ̀ ń lẹ̀ tí wọ́n bá fún mi lásìkò sí ń padà wá síbẹ̀. a wàá bọ́ síbi pé. Si tani afa àfa gbogbo èyí tí a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o pàtàkì pé ká wá ẹ̀kọ́ ṣẹ̀ríà ká lè bá a di àfa ó dáa tí wá wá ṣùgbọ́n bó ti yẹ ká wá o ni mo ní a padà sí tó bá yá àti wá wá táwa ni ká pè ní àfa ẹni tó yẹ ká pè ní àfa lọ́dọ̀ onsela muhammad sallallahu alayhi wa sallam tó ní àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run tí gbogbo yẹn náà sì mọ̀ pé àfáà lẹ́nu tó kéwú tó ń lò ó nílẹ̀ yorùbá àfáà yàtọ̀ o yín wàá fún wa ní nǹkan ìgbésẹ̀ fọ́ọ̀tì ìgbésẹ̀ fọ́ọ̀tì tí ilẹ̀ yorùbá mọ̀ ní àfáà. bẹ́ẹ̀ ni nínú rẹ̀ òǹtọ̀hún le jẹ́ àpẹẹrẹ àáfàá ni kì í ṣe pé ní òun gangan ni àáfàá nínú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ka òǹtọ̀hún sí àlùfá. nínú rẹ̀ àáfàá náà ni lóòótọ́ ṣùgbọ́n òun gangan kọ́ ni kókó àáfàá òun ni ẹni tó kéwú. tó lo ń tó rí nínú kéwú ní ṣókínù ẹni tó kéwú tó lo ń tó ké nínú kéwú òun làáfà èèyàn wa lè ké kó ní káwọn àfàsúnú wa ní bóòlọ́ ti ké yìí àná òun rí inú tíra ni tíra náà dà tíra náà ni a sì rí inú tíra lóòótọ́ táwọn afáwa súnà wa sọ pé lóòótọ́ la rí inú tíra ṣùgbọ́n eléyìí àgbélẹ̀rọ ni kò dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam èyí tó dọ́dọ̀ ànábì ni ńgbà tí wọn náà ti lè kéwù òun ni ìwọ náà ké tó wá ké tí o tún wá lò so a jẹ́ pé ní ṣókí àfa òun lẹ́nu tó ń lo ń tó ké nínú kéwù àfa nù sẹ́mi pa àti sọ tí o lù mọ́ àmọ́ lọ́dọ̀ Yorùbá ẹ rí i pé ńgbà táwọn chairman náà fẹ́ júwèé ọmọ kéwú tí ó ṣe wáàsí wọ́n ní owó láwà ní ó sì wọ àbáyá tí mo wọ̀ yìí ó sì tún ní irun gbọ̀n gbogbo àwọn qualification yìí lọ́dọ̀ Yorùbá òní àfa tí baba aláwo kan bá dress baba aláwo tó wé láwà ní bàǹbà tó wá irun gbọ̀n kan tó lẹ̀ sọ̀rùn àbòsọ̀rùn gbọ́nlẹ̀ tó wá báyà tó fi lé tó mú tẹ̀sùbá dání tó sì mú pọ̀pá dání gbogbo ẹni tó bá ti pàdé rẹ̀ lọ́nà anakumula akramakala ayakumula torí kíni torí pé àpẹẹrẹ tá a máa fi ń dá àáfàá mọ́ ó ti tàkọ́ mọ́sà rẹ̀ ìyẹn pé ní ó ti gbé wọ̀ ó ti disguise pẹ̀lú ẹ̀ naam ó ti ta kọ́mọ́sà rẹ̀ so ó gbé e wọ̀ lẹ́wù eléyìí ń àpẹẹrẹ tá a fi máa fa ni number one kéésù ni àfa ìkànnì àwọn sálàfù ń kọ́ àwọn èèyàn ń kéwù lọ gbàtí ń kọ́ àwọn èèyàn ń kéwù <clears throat> lẹ́nìkan bá wọlé pẹ̀lú láwà ní bàǹbà. Afa àti sì ń kọ́ àwọn èèyàn kéwu ó ti rẹ̀ ó na sẹ̀ àmọ́ nígbà tí àfa yìí tí ọ̀gbẹ́ni yìí ó wọlé àfa àti ń kọ́ àwọn èèyàn kéwu àwọn fi tì sí ọ̀dọ̀ Imam Abu Hanifa rahimahullah àwọn míì fi tì sí ọ̀dọ̀ àwọn àfa míì bàtà àfa yìí wọlé wọn ni Imam Basari tún jókòó jókòó jókòó pé ah àgbàlagbà afa ló wọlé yìí ńgbà tá a fọ jókòó òun náà bá jókòó síbi lẹ́kṣọ̀ a ní ńgbà tó ń ṣe tán wọ́n bá fẹ́ béèrè àfa ńgbà tá a fọ béèrè ìbéèrè ìbéèrè tó jẹ́ pé ní ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwò gbọ́dọ̀ ké ló béèrè bíi kí lápèjúwe kan ní àfa ẹ̀dàkùn mu ní béèrè ẹ̀dàkùn ṣe téèyàn bá ní jẹ́nẹ́bà ó lè kírun tán kó tó lọ wẹ̀ jẹ́nẹ́bà àfààbà nàṣẹ pé ó ó mo sì wá kásẹ̀ kò nítorí ọlọ́run <laughs> pẹ̀lú gbogbo láwà níyì lọ́tún wá ń béèrè pé ẹ̀yìn bá wọ ẹ̀jẹ̀ bẹ́yẹn bá dára jẹnẹba sólè kírun tán kó tó lọ wẹ jẹnẹba ó ó àjẹ́ pé nínú àwọn nǹkan tá a máa fi dá a fáa máa lọ́dọ̀ tiwa ń bí báyìí níbòmíì ẹ bá Cairo àbí ẹ bá Malaysia àbí ẹ kìíní àfọ dikoti ní pápápá ó ha Quran gbogbo sọ̀hí wà lágbárí rẹ̀ nasi wà kọ́mọ̀ gbogbo ẹ̀ ló wà lágbárí rẹ̀ kò tẹ́ ẹ̀ mọ́ ní wọ́n ń pè ní kódà kì í dàbò rùnborí àbá àgbẹ̀nibọ́yà bíi Saudi so kóòtù àti gbogbo ẹ̀ náà ni wọ́n fi kírun anabi kírun lẹ́yìn tó wí láwàní anabi kírun lẹ́yìn tó dé fìlà anabi kírun hasira ra'asi lẹ́yìn tó sírí lẹ́yìn àmọ́ léyìí tó dáa jù nígbà tá a ti ní kùsù zinata kum inda kulli masjidin tẹ́mi àtijọ́ àmọ́ bá jáde ní ìsìta bá bọ́ síta àwọn èèyàn wọn á sẹ akramakallahu fún èmi ìwọ̀n àwọn ẹ̀ à tí àwọn ẹnumọ ní akramakallahu <laughs> èmi kàn gbé àbáyáwọ̀ lásán ní fa tí àwọn ní akramakallahu àpẹẹrẹ tá a fi dá àfa àmọ́ ni kì í ṣe pòun ní pàápín àfa nínú rẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì ọ̀nà láti sọ irùngbọ̀n àti ìmú ọ̀pá dání gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmú ọ̀pá àwọn bàbá wa jọ̀hún àgbàlagbà wọ́n dàgbà débẹ̀ ni anabi sallallahu alaihi wasallam náà dàgbà débi ọ̀pá ní fi ń lu ọ̀pá níbi ìkútúbà àwọn àfa twenty thirty forty yóò tún wá máa mú ọ̀pá dání gbàtà tẹ̀ fi wà ń kékeré àwọn gbàtọ́ ọ̀pá yẹn fi pọ̀ dáadáa àwọn orin kan wà ń gbà náà mayamushi bìgẹ́rì pọ̀pá o yàdìhólù náírà o mayamushi bìgẹ́rì pọ̀pá yàdìhólù náírà ẹni tó bá rìn o tí ò mú pọ̀pá dání o ìnánilé rẹ o a wà bíi pé ìnánilé rẹ torí pé ò mú pọ̀pá dání ah ah níbo lẹ ti ké pé ẹni tó bá mayamushi bìgẹ́rì pọ̀pá yẹ̀dí wúlù náírà ń bọ́ lọ ti ké àfa ànábì dàgbà débẹ̀ ló fi mú pọ̀ padà ni àwọn bàbá wa náà dàgbà débẹ̀ ni wọ́n fi mú pọ̀ padà ni irùngbọ̀n sì ni nínú súnà tànábì ló wà ní sallallahu alayhi wa sallam ẹni tí èsè mùsùlùmí náà ní irùngbọ̀n àwọn sèkì ní irùngbọ̀n àwọn ẹlòmíín náà ní irùngbọ̀n ṣùgbọ́n irùngbọ̀n súnà tànábì ni sallallahu alayhi wa sallam tá a fi máa máa ìpè ni a eléyìí tẹ̀lé súnà mùsùlùmí tó tẹ̀lé súnà lélẹ́yìí ṣùgbọ́n ńgbà táwọn àáfàá wa jọ̀hún òye sábà lò ó kò jẹ́ kí gbogbo mùsùlùmí náà tẹ́wọ́ gbà àfàwọn àáfàá kọ̀ọ̀kan tán bá ti wá rẹ̀ tó nírùngbọ̀n àáfàá ni torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àáfàá ò lò ó kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó tẹ́wọ́ gbà àyàfi lẹ́nu lọ́lọ́ yìí tó yẹ pé ni gbogbo wa náà ti wá rí pé ah ẹni tó bá ti jẹ́ mùsùlùmí o ó kéwu o kò kéwu o ó fa o kò fa o ó yẹ kó ní irùngbọ̀n láfi tẹ̀lé sunna tó ń sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam àfààní ilẹ̀ Yorùbá lẹ́ni tí ẹ̀wù rẹ̀ bá tóbi dáadáa kìí sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan ẹlẹ́ẹ̀karùn-ún àáfàá lẹ́ni tó bá mọ ilmul hisabi àáfàá tó bá dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè orúkọ bàbá rẹ àti ìyá rẹ tó bá tẹ báyìí ismul laili azami ni ó fi gbé jáde gbogbo tó bá yẹ kó máa fà náà ni ó fi gbé jáde eléyìí ohun ànábì ti fi hàn wá pé àlùfáà lélẹ́yìí ohun kìí ṣe àfáà torí ànábì ni ẹni tó bá kọ́ mọ̀nì tabasa ẹni tó bá kọ́ tó mú díẹ̀ min ilmi nujum ìmọ̀ àràwọ̀ tá a fi wo kádàrà ìmọ̀ràwọ̀ tá a fi mọ ìgbà wo lòjò rọ̀ ọ̀tọ̀ lélẹ́yìí o ìgbà wo latẹ́gùn ò fẹ́ ọ̀tọ̀ lélẹ́yìí o ìgbà wo ló yẹ ká gbin irúgbìn ọ̀tọ̀ lélẹ́yìí o ṣùgbọ́n ìmọ̀ ìràwọ̀ yìí pé bó o ní kádàrá rẹ ọ lówó ni ọ ní lówó nítawọn màláìka ti parí nínú ìyá rẹ tí wọn ní òun wọn wo ìràwọ̀ ànábì ni ó ti mú òun tọ̀hún ti mú kíni o ìpín kan nínú ná ìpín kan nínú ná ló mú tó bá wù kó fi lẹ̀ tó bá wù kó máa lọ so ìmọ̀ ìmọ̀ ìsáábì ò sínú àfa pé ó wàá mọ ìmọ̀ ìsáábì àbúmọ̀ àwòkáfì tòtò bá sì lóun fẹ́ so pọ̀ mọ́ wẹ́dà gbogbo ìmọ̀ tí àfa tó bá yẹ pé àfa ni o tó lè mọ̀ nínú ìpasẹ̀ ìsáábì ó ń tọ àwọn wẹ́dà fọ̀kàsì lẹ́yìn ní nísìn kí làwọn wa ń bẹ̀ gbọ́n ìyẹn pé kò wúlò mọ́ tẹ́lẹ̀ tá a bá ní à ń kọ́ ọ mọ ojú ọjọ́ ká lè máa kíní pẹ̀lú bá a ṣe ń kọ ìsáábì anabi láti gbọ́n sallallahu alayhi wa sallam pé ẹni tó bá tẹ yẹpẹ tó bá mọ ìmọ̀ ìsáábì tó lóun fi mọ ẹ hati náà ni tó lóun fi ń wo kádàrá èèyàn eléyìí iṣẹ́ ẹ̀ náà ló ń ṣe kódà wà lè lóun kinu kéwu pé anabi kan òun tẹ kínní so anabi dirisa kan man wá fakọ hatawu ṣe àwa rí kanabi ò gbé ọpọ́n yẹ̀pẹ̀ ká